ẹ̀yin èèyàn lé òwò lè ṣe káàbọ̀ sí Mashola Gist TV ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́ gist tèmi wọ́n ní kábíyèsí wọ́n ní ṣe ni wọ́n wó gbogbo àwọn ibi tí àwọn olórí ń páàkì sí wọ́n ní gbogbo ẹ̀ ní kábíyèsí ti ń wó lulẹ̀ wọ́n ní torí pé kábíyèsí wọ́n ní pé àwọn fẹ́ kí gbogbo wọn kí wọ́n gbé mọ́tò wọn kí wọ́n gbé lọ sí ilé tí àwọn rà fún wọn ṣe mọ̀ pé a ti ṣe gist kan rí tó yẹ pé kábíyèsí múùvù àwọn mọ́tò wọn tó rán ní àwọn olórí ìmíì nínú wọn mọ́tò mẹ́rin márùn-ún ni wọ́n ní nínú palace wọ́n ní so wọ́n ní ibi tí wọ́n máa ń pààkì mọ́tò sí wọ́n ní kábíyèsí ti wó gbogbo ẹ̀ wọ́n ní wọ́n remove everything wọ́n ní Queen Naomi ń padà bọ̀ wá sínú palace àwọn ò fẹ́ any car park kankan ní inú palace àwọn bí a ṣe gbọ́ àlẹ́jìlì nìyẹn ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ wọn ní kábíyèsí wọn ni wọ́n pull down gbogbo parking space wọn ibi tí wọ́n ń park sí wọn ní gbogbo ẹ̀ ni wọ́n ti wó wọn ní kábíyèsí ni kí wọ́n move lọ sí ilé tí àwọn rà fún wọn kí wọ́n kó gbogbo ẹrù wọn pátápátá lọ síbẹ̀ ẹ̀yin èèyàn lé ẹ jẹ́ ká jọ wọnú gist yìí. Mashola Gist TV ń kí yín Mashola Gist TV ń kí yín adúpẹ́ adúpẹ́ atọ́pẹ́dá Mashola Gist TV ń kí yín Mashola TV ń kí yín o ó ní ẹ ṣé o lọ́wọ́ ọkùnrin lọ́wọ́ obìnrin lọ́wọ́ ọmọdé lọ́wọ́ àgbà lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment tẹ̀ ń like tẹ̀ ń share adúpẹ́ adúpẹ́ ní ọwọ́ gbogbo yín Mashola Gist TV ń kí yín ẹ̀yin olólùfẹ́ wa ẹ káàbọ̀ sí Mashola Gist TV ṣé àlàáfíà àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́ orúkọ mi ni Máṣọlá kò yí padà a máa ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá ní ilẹ̀ Nàìjíríà a ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa ẹ̀yin èèyàn lè tẹ̀bà tí subscribe ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post ẹni gist ẹ̀ máa rí à ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa ẹ̀yin èèyàn lé à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yẹn kàn sí wa ní Mashola TV ọlọ́run elédùnmarè á yín sókè o ọlọ́run elédùnmarè á gbogbo yín lọ́wọ́ o òkè òkè ni ọlá yín á máa lọ o ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. ẹ̀yin èèyàn lé wọn ní kábíyèsí sọ fún wọn wípé gbogbo ẹrù wọn pátá kan kó lọ sí ilé tí àwọn rà fún wọn ẹ̀yin náà mọ̀ pé látijọ́ ẹni kábíyèsí ti ń sọ fún àwọn olórí pé kí wọ́n múùfù lọ sí ilé wọn tí wọ́n ní wọn ò gbọ́ tí wọ́n ní wọn kẹ́rù wọn kúrò nínú palace in fact kábíyèsí ti tú àwọn mọ́tò wọn gan láti bí oṣù bíi mẹ́ta sẹ́yìn lọ sí ilé yẹn the only person tó náà ti kẹ́rù ẹ̀ ni Dr Elizabeth àti olórí Tèmítọ́pẹ́ wọ́n ní àwọn tó kù wọ́n ní wọn ò kẹ́rù wọn so ní ìsìn gbogbo parking lot wọn gbogbo ẹ̀ ní kábíyèsí ń wó nínú palace allegedly bí a ṣe gbọ́ o ẹ̀yin èèyàn lẹ́kìí ṣe nǹkan kékeré ẹ mọ̀ yí pé kábíyèsí ti ń sọ fún àwọn olórí pé kí wọ́n kó ẹrù wọn lọ sí ilé tí wọ́n rà fún wọn wọ́n ti ra lé fún wọn wọ́n ní àwọn fẹ́ kí gbogbo wọn kan wà ń bẹ̀ wọ́n ní àwọn ò fẹ́ kí wọ́n jókòó sínú palace nítorí pé Queen Naomi ń padà bọ̀ wá sínú palace àtọmọ àwọn wọ́n ní yàtọ̀ sí yẹn wọ́n ní àwọn onífá ti ń sọ yí pé wàhálà ìdààmú ìjọ̀gbọ̀n ó máa ṣẹlẹ̀ tí gbogbo wọn bá wà lójú kan kábíyèsí dẹ̀ ti ń pariwo látijọ́ joy ẹ move lọ sí ilé tí mo rà fún yín ẹ move lọ sí ilé tí mo rà fún yín àwọn olórí takú wọn ò fẹ́ kúrò nínú palace wọn ò fẹ́ move kúrò nínú palace so right now wọ́n ní bí kábíyèsí bí wọ́n ṣe kó gbogbo àwọn mọ́tò wọn wọ́n ti kó láti bíi three months wọ́n ní ibi tí wọ́n ń park sí parking space wọ́n náà ti wó gbogbo ẹ̀ pátápátá wọ́n náà ti ń bring it down wọ́n ní bóyá wọ́n á lọ bá wọn ṣe sí ilé tí wọ́n rà fún wọn ni we don't know ṣùgbọ́n nǹkan tá a gbọ́ nìyẹn yẹn ara lé ẹ mọ̀ pé àwọn onífàgán ti sọ àwọn seers ti sọ pé èèyàn kankan nínú àwọn olórí èèyàn kan nínú àwọn olórí pé wọ́n máa ṣera wọn ní jàǹbá so gbogbo àwọn nǹkan báyìí ni kábíyèsí ń try láti avoid ìpè kó ṣẹlẹ̀ nínú palace and ẹ mọ̀ pé àtìgbà tó dẹ̀ ti wà nínú palace yẹn oríṣiríṣi nǹkan là ń gbọ́ tó ń ṣe oríṣiríṣi nǹkan là ń gbọ́ tó ń ṣe ẹ wo recently ta gbọ́ pé wọ́n lọ kó picture Queen Naomi tí wọ́n ní àǹtí wa ẹ̀ ń lò lọ kó picture Queen Naomi ọ̀ràn kù kẹ̀ kó lọ kó pamọ́ tí wọ́n lò tiẹ̀ kó lọ sí Jẹ̀bú wọ́n lọ ẹ̀ṣẹ̀ tó wá kó padà gbogbo àwọn nǹkan báyìí ní kábíyèsí ń try láti avoid ìpè kò ṣẹlẹ̀ ẹ̀yin èèyàn lé nǹkan tá a gbọ́ nìyẹn o ta ni ká mú wá fún yìí ọlọ́run elédùnmarè á wà pẹ̀lú gbogbo yín o ní agbára ọlọ́run òkè òkè ni ọlá yín á máa lọ o ọ̀la yín ò ní lọ please share this video like and subscribe god bless you all.